فقد ظلمك يا رحمن وفق بعفوك عن تحب وعن تحب وارث الارض لا ولا شريك له سيد الذين عظم مخلوق نوح وحاق

والله ما خلقنا يمشي على سبيل ومن تبعه والله غني ومن تبعه ومن والله والله الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد أيها الإخوة السلام عليكم ورحمة الله حبيبكم الله سبحانه وتعالى شهد عبدهم وأفرقا أواني الله إنسولين كل القوى بما إلى بعض منهما وما منهما وأن أبي بن عبد الله سيقولنا متى سيقاتلنا لنا العلم وللجهاد مال فإن المال يفنى عن وإن العلم يبقى مع البقاء والعلم هنا هنا ماذا عن العلم عن الإسلام الإسلام في هذا الإسلام علم بنفسه ولا يمكن أن يكون شخص إلا أن يكون عالما لطاعون الله تعالى سبحانه وتعالى تجزية الصلاة تجزية الصوم رمضان تجزية الزكاة حتى لا يعيش ولذلك قال رسول صلى الله عليه وسلم صلوا كما رايتم رايتم كل مصلي ما يرتقي احد ان يصلي كما يصلي رسول صلى الله عليه وسلم إلا بالعلم وقال في عجبه كنت أمري من أمريكا وأنا لا يمكن إلا بالعلم أبي بكر fún àgbà ìhànàwọ́ta ara ìlú fún àwa ìpínlẹ̀ fún àwa ìlú ògbòǹgbò lárí kí ní ìpínlẹ̀ orí ìmọ̀ àlẹ́lẹ́ ìmọ̀ ọ̀gá níwá àwọn ọ̀hábà àìjù àgbẹ̀kọ́ ní wọ́n ló sọ pé ọ̀gbìn náà tí ìmọ̀ta ìjà bá ìdí ìmọ̀ láti lè ṣe ìmọ̀ wà lè fi jù tó ní bàbá tó gbé fún ولعلهم يسلمون كيف الإيمان ومن الإيمان وبلغنا العلم سوان الإيمان وللجهاد ما سواء ليس àwọn wọ́n ní ìgbà ìgbà dúkìá ìlú fàínà lè rígbà yáfnà fàínà lè máa yáfnà àmùsọ̀rí tó gbé owó pé èèyàn bá ṣe ń tẹ́lẹ̀ ní ìmọ̀ràn kò ní pẹ́ tán owó láàrúnà láàrúnà ìjọ àwọn èèyàn ní olùgbà àwọn èèyàn láàrúnà tí wọ́n ń rí kọ́kọ́rọ́ ìlú ìlú ìlú ìlú ìlú Gracias lẹ́sàn-án àwọn tó tátò lẹ́sàn-án ó lè fi wà olùkó wà ó tátò ọlágbára bí àkókò ìrẹsìn àbúkọ. Kọ́kọ́rọ́ àwọn ẹni tó kó owó sí àwọn kọ́kọ́rọ́ àtòjì owó ẹ̀ ó tó wọn lẹ́rù kìí ṣe àwọn owó ẹ̀ gbogbo àwọn kọ́kọ́rọ́ àtòjì owó tí a bá kó wọn kalẹ̀ ó tó àwọn wà dàbá yìí, káwà náà lè mú pẹ̀. Owó ọ̀gá. Owó àbá gbọ́dú wọn ló ọ̀gá. Wàyí lẹ́lẹ̀ ìmọ̀ yàtọ̀ láyé àgbà. Ìmọ̀ ó ṣe fún òun mọ̀. Kó ayé. wádó sọ pẹ̀lú ẹlòmíì tó bá ní ṣètò ìgbàlódé ìfẹ́lẹ́ ayélujára àmà àti wà ní ọdún sílẹ̀ ìfẹ́ ó ti fi tó sẹ́fọ̀n rẹ̀ ní àpèlú tí bàbá rẹ̀ ti jáde láyé. ìmáàmù màlìkì sọ báyìí ìmáàmù màlìkì àmọ́yá ọdún tó ti lọ. ó mọ̀ sí ilé ní níjẹ́ ó ti lé one thousand years. ìmáàmù kan nígbà ń sọ ẹ̀rọ tó one thousand years tó ti lọ fourth century ìlànà ìfọ̀sùn ọdún ìfẹ̀yìn tó ti lé lẹ́gbẹ̀rún ọdún. kí wàá la gbà lérò pẹ̀lú ìmọ̀ ìrẹ́ni gan omi ìsìláàmù bá ti ṣe ìsìláàmù gangan ní ìmọ̀ láàyà tẹ̀kọ̀ aláyà gbà alìsìláàmù yàtọ̀ láyà gbà ìsìláàmù nìkan ní ṣẹ́kù torí pé ìsìláàmù ṣe é ṣe àyàtúkọ̀ ní ìmọ̀ ẹnìkan ló rí ìsìláàmù ṣe àyàtúkọ̀ ní ìmọ̀ ìmọ̀ tààfí ìmọ̀ lọ́dọ̀ ẹnìkan kan kíkí ìmọ̀ ní òjíṣẹ́ láàrùn Muhammad ọ̀lọ́gbọ́n mọ̀ àríwá àríwá ìgbàmṣẹ́ sàmárọ̀ àìsù wọ́n ní ìsọ́nù ẹkírùn bẹ́ẹ̀ ṣe ní ìkírùn lẹ́yìn alẹ́ ìrùn kí bá nàbí ṣe kí àti kó kẹ́kọ̀ọ́ ẹ̀ ọ̀dọ̀ àwọn olóògbé lọ àwọn táwọn tó kí bá nàbí kí òun lójú ẹ̀ àwọn olàmẹ́bí kí òun rẹ̀ ẹ̀kọ́ ni ààrẹ gbígbà ìgbà olóbẹ̀rẹ̀ ìgbà olóparí ó bá yọ sàká kí ló yọ tó jẹ ẹran ó ti rà fún oṣù màálù ó ń fi àwọn ẹran èso ó ń fi nǹkan ọ̀gbìn jágbẹ̀ àtẹ kíkẹ́ nǹkan olówó kí ló yọ ìmàlú bàbá wa hajj hajj àti ìwàdà hajj ìdágbére bá lè ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa rò ní ah, àlẹ́sìnṣẹ́ àwọn ájì ìdánilẹ́yìn ìdílé tó láti kẹ́yìn láti ìdájú kò ní bẹ̀rẹ̀ ájì ẹ̀yọ kan ṣoṣo làjọ́kọ̀ ìṣe láti ọjọ́ láti ní ní ájá sí ọ̀rá ájì iṣẹ́ ájì àti àwọn òṣìṣẹ́ mọ̀lúgbà láti ṣe ájì ẹ̀wà kù ìsìnbà torí kó ṣe é ṣe pé kó tó bá ṣe ájì ní ìmá lẹ́yìn ọdún ojú àwọn olówó akẹ́kọ̀ọ́ bá lọ́nà ṣe ájì jọlọ ọ̀dọ̀ àwọn olàwó tí wá pọ̀ ọ̀dọ̀ òun náà ní tó ló jẹ́ pé àgbá ìkúnlẹ́rẹ́ àwòrán àwọn aṣáájú náà ni ó mọ̀ ní jẹ́ gbogbo ìlú kù bá ìjọba ní àjùwọ́n lọ ó fẹ̀rù ya ẹran ìlú ọ̀fẹ́ yìí yẹ àwọn tó fẹ̀rù ya ẹran tó bẹ̀ méjì ni wọ́n ló ní àkọ́kọ́ ni pé ẹ̀rọ bá fẹ́ ní sọ pé ẹ̀rọ wà ní ọ̀rẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ẹ̀rọ ló sọ ìpínlẹ̀ èjì làwọn olè ó fẹ́ràn tí wọ́n ti ya sí ẹ̀fọn ló jẹ lórí àti ìlú ọ̀rẹ́ ìtumọ̀ tí èkì ní ẹ̀rọ ló dá sí ọlọ́run ṣàrà ó jáde tó kò fẹ́ nípa lọ sí lọ́sí olùdó àti aláàṣẹ àmì ọwọ́ sàárà ó jáde tó lọ náà ló ti sọ̀rọ̀ wọ́n wá rí wọn rẹ̀ kí ọlọ́run ọlọ́run kúmọ bá àdúgbò Muhammad ọ̀rọ̀ wọ́n wá rí wọn rẹ̀ kó sọ̀rọ̀ bá ìdí ọlọ́run ọlọ́run kúmọ bá àdúgbò Muhammad sọ́ọ̀tù sáwọ̀wá ààyà ọgọ́rùn ilẹ̀ láwà àìkú bẹ́ẹ̀ ilé àtọ̀rí ní abẹ́gbẹ́gbọ́rí àrùn láti wà ní ilẹ̀ àríwì إلى الشيطان يرجل من منزله ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم أفاتكم الأعراض أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم من إحسان رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات جنات تجري تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا ذلك الفوز العظيم آية الواجب على المسلمين وصحبه الله عنه

gbogbo àwọn ìjọ tí ń tí ń pọ̀ nínú ìjọ mùsùlùmí àwọn tí ń gbà tọ́lọ́ látòrí àmẹ́bí tó wọ́n àtàwọn tọ́lọ́ ní wọ́n bá wọ ọkọ̀ ọkọ̀ ojú omi jọ náà tí kò ní parí lẹ́gbà náà àwọn tọ́lọ́ gbò lọ tí a àwọn tó gbà fún lọ́wọ́ òní yẹn wọ́n sì fi ìpọ̀. àwọn fẹ́ kí lọ ní wọn ò bá oríṣiríṣi wọn ṣùgbọ́n kò láti sọ ẹni wọn tó ìlú báyìí wọn. tóbi lórí àtúntò ìbẹ̀rẹ̀ ọ́nì alẹ́ ìgbàlá àwọn tó gbà fún ìjọ náà alẹ́ ìlú arákùnrin àlọ́ ti wá ìgbẹ̀rọ̀rí ìgbòrúnlá àwọn tó gbà sí alẹ́bíwá sùlẹ́mánì ṣáájú rẹ̀ bàbá rẹ̀ dáhùn ṣáájú rẹ̀ mọ́ńtá tó fi lórí ikú gbàtàríyà àti tábílì ẹ̀rọ ìyá ń pèsè títí tó ṣàkóso ìlú jàkàríyà olùwádùn ìrìn nípa ṣáájú rẹ̀ yáhíyá àtàwọn àtúntì sọ́ọ́lẹ̀ rúùtù tààrẹ́sì rántí àtàwọn tọ́nà ọba ọ̀sọ̀ ọ̀tọ́nà wọn tàbí tí ó rú wọn wà lẹ́gbẹ̀rún àtàwọn tó ń bá lórí àmàbíwà Muhammad ọ̀rọ̀lọ́rọ̀ ìwà ìwọ̀nbọ̀nà ìjọ àwa mùsùlùmí bá jókòó látàrí àmàbíwà Muhammad ìwà torí bí àtúnṣe sọ wípé lóòjọ́ àlùkìyàmọ̀ ọlọ́run ó pèrè lọ́wọ́ àwọn tọ́lọ̀ wọ́wẹ́ lọ́wọ́ sí sáàmì lọ́wọ́ jíṣẹ́ alẹ́lọ́ Muhammad sọ̀rọ̀lá àjọ̀dá ó dáàmù ó sọ wípé àwọn ìjọ àdájì lọ́wọ́ àwọn ènìyàn rẹ̀ tọ́lọ̀ wọ́wẹ́ sí methodology oríṣiríṣi lórí ìlú sọ́ọ̀tì lọ nígbà tí a bẹ̀rẹ̀ sí náà àgbà nàìjíríà ìyàtọ̀. Inna arsalna Nuhan ya qawmi an anzir qawmaka min qabl an ya'tiyahum 'adhabun alim. That is Surah 71, Surah 2, Allah لما أرسلنا نوحا يا قوم أولا تكنوه يعلمنا أن أنذر قومة من قبل بقوك لطاقنا رشاكم كنه أن يأتيهم عذاب أليم ليلة يرجو أتبعهم أولا تكنوه قال يا قوم إني لكم نذير مبين قال له يا إيرمين إني لكم نذير مبين èyí jẹ́ fún yí olùkìlọ̀ kan tó kò tó à lẹ́gbẹ́ olùkìlọ̀ tí mo jẹ́ fún yí Mọ́gbèrè tẹ̀lúwájú àti ìgbòrò lọ. Kí ni mo kú fún ní ọlọ́rọ̀ mi láàrin ìlú lọ ha? Ẹgbà ìjọ́ ti fún àgbà ẹ̀ṣà fún mẹ́rin ìlú fún ẹlẹ́ta ní wọ́n tàbí ẹ̀pá ẹ̀ wà á fún ìyàwó. Ṣé ẹ̀ ti máa tẹ̀lé mi lórí àwọn aláàbò ní ìtọ́sọ́nà lẹ́ṣìn ìlú ayé tẹ́ẹ̀kì ìjọba ọlọ́run lọ́wọ́. يغفر لكم من ذنوبكم الأشباه قل وسأقول بشريك ويؤخركم إلى أجل مسمى Yóò rí lára ìlà àjẹ́ ní fún ṣàrùnà tí a fi rú mẹ́ta àti ọlọ́dọ̀ ọmọ ọlọ́pùn ní fanílẹ̀. Ìrìnà àjẹ́ náà yọ́. Ìrìnà àjẹ́ náà yọ́ تبدل إذا جاء لا يؤخر وكان تطلب بالدولار لتدل السوء لو كنتم تعلمون قال ربي إني دعوت قومي إذا توقف يا رجال ìṣàtọ̀lẹ́ ìfún ọ̀rọ̀ wọn àlá jẹ́ ó ṣàárẹ̀ tọ́mọ̀ṣẹ̀rọ̀ wọn fún òǹtà.

kò jẹ́ àwọn èèyàn ní fún ní kẹta ìrìnà ìrọ̀rùn àwọn ìsíta fọ́ọ̀lọ́ ó ṣe pé wọ́n wọ́n gbọ́ wọ́n sáfẹ́ ìwọ̀n Gbogbo ìgbà tí bá ti wá, ó ké sí lè sáà ìrọ̀lá mú kó lè ṣàkóríkì fún wọn látara gbígbà ìpínlẹ̀ Jàmàlúhùn àtọ́bí ọ̀rún sí àgbàrí. Àtọ́bí àrú àwọn ọmọ ìkàmù, ọmọ ìkàmù, jàrú, ọgbọ̀rí àwọn ìhàmọ́ ìbò àwọn èsì wọn, ìbò ìdí ó ti kà sí èsì. Ó fi ṣe ẹgbẹ́ àwọn ọgbọ́rọ̀ rẹ̀. Wàtánṣán ni àbá ní ilé lọ́nà pápá ó kò dáṣọ lórí. wọ́n gbogbo lórí ẹ̀ṣì àìmọ́dọ́ Wọ́n tẹ́ márùn-ún sí gbàrà. Ẹgbẹ́ ó ìlú ti bá ọdún ìgbéraga ńlá kí ni wọ́n náà ثم إني دعوتهم نارا ليلا لوقتها شهارا جهرة nígbà ńlá lọ́dún lọ́dún tó ké náà ثم إني àyànjú láàrín. Ó tún wá kéde fún wa. Wà á sọ́rọ̀ wọlá fún ọ̀rọ̀. Mo tún wá àgbọ̀rọ̀ kìyàwó ìgbọ̀rọ̀ òkè lóhùn rárá. Mo tún wá pè wọ́n ní jẹ́jẹ́. Ẹ̀rọ ilé ẹ̀rọ máa ń fi jí ẹ̀rọ ẹ̀rọ ìjú báwo ló ṣe ìkápọ̀ lọ́lọ́kùnrin náà làbára ń sọ̀rọ̀. Ó tún máa ń pè wọ́n jẹ́jẹ́ náà. Olúkọ́ sáàkì àwọn ọ̀pàdùn. Ìnà mújá àlọ́pàá yóò fi sàmà àárẹ́gùn ìdàrọ́rọ̀. Ó ní pàtúntù sàbírò ọ̀pàdùn. Mo sọ fún wọn pé ẹwà àgbóríṣẹ́ olówó ara yìí ẹ̀nà òkà ẹ̀gbọ̀nbáàrọ̀ lọ́gbájú olúwa ní aláforíṣe yóò sí ìsàmá àrékòrò ọ̀rọ̀ yóò sọ kalẹ̀ fún kàbílò láti sánmà àwọn òjò alálùbáríkà oníjọ́pọ̀ sọ kalẹ̀ láti sánmà wọ́n yóò ní ẹ̀sùn ní àmúwárí ohun wà bá ní ọlọ́run yóò àtàwọn ọmọ àṣẹ ètò sọ́mọ bíbí àmì òṣìṣẹ́ wàyú ti di kò ní àmúwá ní ọlọ́run ó kùn ní lọ́wọ́ yóò ṣe kùn ní lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wẹ́ àtàwọn ọmọ àṣẹ ìbẹ̀rù kí ma ó jẹ àmì ètò sọ́mọ bíbí ìbẹ̀rù kó láti tọ́mọ kó lè jẹ́ nípa abẹ́ kó jẹ́ lábẹ́sọ bá ní ní jù mẹ́rin lọ. ìròyìn pé ọmọ òwúlò má ló bí òbí òṣì ló bí ẹ àtọ́bà wá ń jọ́nà ọmọ wúlò fún wọn àwọn ẹ̀ ló bá wọn roko àwọn ló bá wọn ṣiṣẹ́ jẹ́bi ebi ń pa lè ṣiṣẹ́ lóko ẹni tí ebi ń pa tí ò ṣiṣẹ́ lóko òde òní àgbègbè kan ní agriculture iṣẹ́ ọ̀gbìn nínú iṣẹ́ ọ̀gbìn sábàtò advantages of agriculture tàbí important pàtàkì iṣẹ́ ọ̀gbìn ọ̀kan nínú ẹ̀ ni wọ́n ní agriculture releases labour to other sector of the economy. I left Israel from one, and I argued seriously with our agricultural science teacher there. He said, iṣẹ́ oko ó máa ń fún àwọn ètò ọrọ̀ ajé ní ìlú léèdè ó máa ń fún ọ kéré ojú pọ̀ lọ́nà ìrísí tí ó tún àwọn èèyàn jẹ́ lọ́wọ́ ṣiṣẹ́ ọ̀rọ̀ máa ń ké ní ìjọba òṣìṣẹ́ tẹ̀lé káwà tó ní wọ́n náà àgbẹ̀yìn ohun gẹ́gẹ́ ló sí bùkátà zero tó pọ̀ jù torí tára fẹ́ gbogbo àtò subsistence agriculture ni mo sọ wípé mechanized farming ló ń sọ ẹ̀rọ tá ní ṣiṣẹ́ oko ó lè ṣiṣẹ́ ọgọ́rùn-ún èèyàn lẹ́ẹ̀kan náà ẹ̀wù kìí bá tí wọ́n rà ní ìgbésẹ̀ student akẹ́kọ̀ọ́ sórí ọjọ́ àwọn ọmọ àwọn méjì péré òkè tí wọ́n bá kò ẹgbẹ́ ọmọ yẹn tún ti lọ ń ṣe nǹkan míì èyí tí àwọn èèyàn ló ń ṣe àárò níjọ àti ọ̀wẹ̀ ìyàtọ̀ wà ní méjèèjì àárò ẹ tó bá ṣàárò fún tó bá ṣe fún ọ ó san padà fún ẹ tó bá ṣe fún òun ó padà fún ìyẹn àárò àmọ́ ọ̀wẹ̀. kò sí má jẹ ẹ̀kan bó ṣe fún mi padà ṣùgbọ́n ni tó fẹni lọ́wọ́ ẹ̀ gbogbo ńlá jẹ àti ìgbàmù orí ó pèsè ẹ̀ fún wa ìyẹn ló jẹ́ pé àwọn ọlọ́rọ̀ àwọn tó ní ìjọ náà ló lè wọ́n ti sí ìlú wọ́n ti ra àwọn ẹran wọ́n ti bá pa ẹran jẹ́ wọ́n ti ṣe wọ́n ti wá ọtí ẹmu òwúrọ̀ ṣẹ̀kẹ̀tẹ́ àgàdà ní gbogbo ẹ̀ ṣùgbọ́n èrò pọ̀ ó wàá ṣiṣẹ́ tó pọ̀ ní ẹlọ́wẹ̀ gbogbo ṣẹ́ta àbí ọ̀wẹ̀ ṣe lánàá àti a ló ṣe lónìí ẹnìkan ṣe èyí ọlọ́ẹ̀rọ kò ní ìyẹ́ ti wá mú ogun pákópákó ènìyàn ó tọ̀nà bí i ọba ní ó ní tí o pé òṣì ló bí bí àfẹ́ bímọ sábà ń ṣe oúnjẹ yẹn kalẹ̀ nígbà tó dùsẹ́yìn nǹkan tí ènìyàn àádọ́ta ń ṣe tẹ́lẹ̀ tàbọ́bọ́ mẹ́rin kan ń ṣe oúnjẹ náà ni àwọn ọmọ tá a bí ó sì wá lọ máa ṣe àwọn iṣẹ́ mi oúnjẹ tí wọ́n jẹ náà ló ló wà lẹ́nu mo fi yẹn pàtó ọ̀rọ̀ táwọn èèyàn sọ ẹ́sẹ̀ ìlú tó jẹ́ kọ́mọ ó pọ̀ nígbà náà ni pé wọ́n fẹ́ lò wọ́n fi ṣe oko àìmọ́ lò wọ́n fi ṣe oko náà túmọ̀ sí pé kí wọ́n pọ̀ òṣì náà ló bì ẹ̀rìn lé èkó amẹ́ríkà ń ti èèyàn bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ṣẹ̀tọ́n ló sọ ọpọlọ wọn ló yí ọpọlọ padà ọmọ mélòó ní ẹgbẹ́ jáde láyé ẹgbẹ́ ọ̀dọ̀ ẹ̀ bàbá láwọn òrùkó bí wọn. Ebi ẹ ìbẹ̀rù kí lọ́mọ́ òjẹ́ ni òjẹ́ jíjà sí ojú máa Àbúrò Ọmọ mélòó ló bí? Kò bá ọ ìwé pé ó fi hàn. Kíyèsí ìfẹ́sẹ̀ Amẹ́ríkà, ọ̀pọ̀ ìlànà kíyèsí, ọ̀pọ̀ èlò ló bí mẹkáníkò láìpì omi ẹ̀kọ́ sáńdà wọn àti mọ́níkà káyọ̀ láìpì omi kílódé sáńdà mọ́níkà. àwọn olóòpọ̀ bẹ́ẹ̀ wọ́n ti ọkùnrin kan ní ìgbàlórúkọ ẹ̀rí ìgbòjì ọmọbìnrin kan ṣe lórí àṣìṣe. ní owó tẹ̀sí ló ní island àtàwọn ṣí ọmọ ìgbà ṣe é bí ní òjò bímọ púpọ̀ O N A S I S. Bona. Ọmọ tó bí ẹ̀yọ̀ tó lè. Ọmọ yẹn tó wá parẹ́ ẹ̀yọ̀ kò ní fẹ́ suicide. Why? ó wá ìbàlẹ̀ ọkùn ó wá bí òwe bí. Owó yẹ kò ní ìpàdé àlọ́. Wọ́n fi máa náà ní ariwo tó kí ó lànà. Ìjọba ti rú bẹ̀rẹ̀ ó bá bẹ̀rẹ̀ nígbà lọ́pùnà. Ariwo tó kí ó ti lọ ní àwọn tí a máa lè yàn ní island irú àjá yẹn àbíkọ́ ọ̀gá island lẹ́kọ̀ọ́ òyìnbó tó ní gbogbo lẹ́yìn oṣù kan. ẹ̀rọ ìsẹ́ta lẹ́wọ́n club ní àjà kẹ́rìbá olóòtú gbogbo rẹ̀ tó wà bẹ́ Lagos Island Island ilẹ̀ tí o ní yípo ni wọ́n pè bẹ́ẹ̀ ó wá ní àwọn island bank ó sì ní àwọn ojú omi tó pọ̀ tẹ́tẹ̀ oṣù nípa ní ó tẹ̀lé olómi máa nǹkan tó ṣùgbé ní lọ́wọ́ ní ìgbà bímọ kàkà tó bí wá bímọ wọn kọ̀ bẹ́ẹ̀ wọ́n wà ra ilẹ̀ éka wọ́n wà máa ń fi wọ́n máa ń fi wọ́n máa ń fi kọ́kọ́ wọ́n sì gbà àwọn òṣìṣẹ́ tó jútó ó tún wá máa lọ wá ẹran ní ọmọ fún kí lórí ẹ̀jẹ̀ òṣìṣẹ́ òṣìṣẹ́ sẹ́rùbẹ́tì ìṣọ́rọ̀ òṣì àṣèkọ́kọ́ lórí àwọn èèyàn wá ń bí tọ́rọ òye èyíkò èdè mọ́ púpọ̀ ọmọ tá bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ wọ́n tún wá kọ̀ mí ọmọ bẹ̀rẹ̀ ní ìdálérú ewu yẹn ó jẹ́ ewu kan tí wọ́n fi tàbùkù àwa mùsùlùmí sàlámọ́tù ń bẹ lẹ́kùnlé bàbú ń bẹ ní yàrá nìwò àbà ó ṣe jẹ́ sàlámọ́tù àti tàbù Thank Eh, àbà àbà wọ́n wá jẹ́ àwọn ọmọ ẹ̀yẹ ẹ̀rùn wọ́ṣọ tó dáàbò the same thing social studies nuclear family extended family modern family clinical family wọ́n yà ẹ̀rù yẹn yóò àwọn òṣèlú àwọn ẹbí lórí tó wọ pátá a máa lọ́dọ̀ ọlọ́run sọ ó sọ London di kiri abúlé lẹ́gbẹ̀ẹ́ Dubai tẹ́bi jẹ́ àwọn tí è ṣe mùsùlùmí gan fẹ́ràn àti lọ Dubai ju London lọ ìgbà tí ẹni tó ní globe kí ló kọ rẹ̀ Adémúgà tọ́mọ rẹ̀ tẹ́ǹsì gbéyàwó resection tí wọ́n ṣe tí mo kà ń gbà yẹn Dubai wọ́n ti lọ ṣe Dubai ní United Arab Emirates ọ̀pọ̀pọ̀ alóòjè ṣe mùsùlùmí kí wọ́n bá fẹ́ ṣe àwẹ̀jẹwẹ̀ mú ní ìsìn fún ìgbéyàwó àtàwọn nǹkan ní Dubai ilẹ̀ lábáwọ̀ rẹ̀ tí wọ́n sọ pé ìlú àwọn ẹranko yẹn ti bẹ̀rẹ̀ lójú wọn lí ìdí òdodo ọ̀rọ̀ anábì múlẹ̀ nínú àdíbi jìbìrìrì àdíbi tó gùn ní ṣùgbọ́n ní bá bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ọwọ́ parí àbírí ní wà ní bá sọ fún mi ìjọ́ ìwà ló fẹ́ parí àbìkò owó nìí kílá náà ti wí ẹni náà ń bí onímọ̀ nípa rẹ̀ tó ẹni tí ń béèrè tó wá ní jìbí ní lọ́rọ̀ ẹ̀rọ lẹ́gbẹ̀ẹ́ jùlọ àdé ìsọ̀rọ̀ àti ìrọ̀ àwọn ọmọ láàrin àwọn wá ní tàbí ní ìmọ̀rọ̀tì. Ó ní ọjà náà sọ fún mi fún ní òrípa àwọn àmì pé ayé ń súnmọ́ àti ìbárẹ́. Kí wá gbọ́? Àtìdámídàlì Amọ́tùrọ̀ bàtà. Àtìdámídàlì Amọ́tùrọ̀ bàtà. Ẹrú lókèrè mọ̀ ní olókú ẹni. وأنت لذا وأنت لذا الحراء وأنت لذا الحفاة العورات العامة لعام الشاب وأنت للأصال وراء على أولى وسيل بابا سيكي هو بابا وطالب وراء àwọn Bàtẹ́jọ́ lọ sẹ́wọ̀ Ààlà àwọn olóṣì tí ó rí jẹ́ tí ó rí wo, ìyá àṣà tí wọ́n jẹ́ dáadáa ẹ̀rẹ́ orí tó máa ń gẹ̀rẹ́ wọn. Ìyàtàtọ̀ wà ní orí àpàtọ̀ wà lórí ẹ̀sìn wọ́n máa kọ́lé gogoro they start to build towers. àwọn ìwọ náà ní sọ ọ̀fẹ́ bá wọ̀ wọ́n dáadáa àwọn lábá ló bá mu. and at nineteen fifty kò sí electricity ní Saudi Saudi Arabia bí uh, electricity wọn ò ní torí pé ṣe gúnmí ètò ìgbàgbọ́gbà gbòòrò mahmood gúnmí nínú òwe rẹ̀ where i stand tóbi kọ biography ogọ́ ló kọ́ ṣùgbọ́n kèrè lẹ́nu ẹgbẹ́lẹ́ kọ́ bàbá tó wò lè ráàyè kọ̀ọ̀kan onípàápà english tó wò lè ní sáyẹn ó wá dìtẹ́ fún kíní kan ìdá tí ligf bá mọ ìlú rẹ̀ haúsá ọmọ pronunciation ìdá ìdá àdókòó rẹ̀ tó bá haúsá ní ìdá ìdá ìlà muhammad ìgbèyí ẹ ó ká fara nínú àìkọ́gbà bò ní ẹwà ní ẹ̀ka bùṣọ̀ ní àbúrò àwọn ìgbàgbà látọ̀ 1996. ó ní ìgbà tó ń sọ fún fàdáùnà ṣókótó ìgbẹ́míà òjì náà nígbà lẹ́yìn pé ó yẹ káwọn nǹkan méjì ló káwọn ní ẹgbẹ́ kan tí ó pọ̀ ṣèrànlọ́wọ́ fún mùsùlùmí kan já jàmáàtì ẹgbẹ́ tí ó ṣe àtìlẹ́yìn fún àwọn mùsùlùmí ó lálẹ́ ó bẹ̀rẹ̀ kí gbogbo mùsùlùmí ilé wà lójú kan wọ́n tí làwọn lè ṣe ti jẹ́ ká mọ ẹni gbogbo rẹ̀ lábára ká mọ sọ fún àwọn ọba àwọn ilé tí wọ́n parapọ̀ sọ́nà tó. àwọn wá ń rìn káàkiri ìgbà báwọn ṣe sáwùjú ó ní ìpánlá ọ̀gbà fún nígbà ẹ̀yẹ ọba rẹ̀ ó ní ìsílà ni wọ́n sọ sọ́pà tòun táwọn ọbẹ̀rẹ̀ lọ́bẹ̀. sọ̀tẹ̀ ẹgbẹ́ sàrẹ́ ní ọ̀sẹ̀ ní onígbà tó sọ láì ní ìlú bá five. Tí ò jẹun bẹ́ẹ̀. Ibá àwọn bàbá ló wá ń jókòó wọ́n ti bí àwọn kan fifty five kùkú náà. Ọdún mélòó náà fifty five kan ń gbẹ́bí ju èyí lọ. Mo dá mi lórí wọ́n ti bí àwọn kan yẹn fifty five. Kí mọ́ lẹ́kọ̀ọ́ yọ sí pé ó láwọn àrùn tí wọ́n ti wá pọ̀ Muslim World Week. Rọ́ọ̀bù tọ́tù ní ààrẹ àmì ìgbà nìyí. muslim world àwọn gúnmi nàìjíríà ni mahmood gúnmi àti lọ́la lọ́láwọn èèyàn sàdáúnà sókótó ọkọ rẹ̀ ní olùsọ́nà àmọ́fàwọn ìjọba sa àmọ́tù òun kú nínú ìtìtẹ̀gbàjọba àwọn ológun mẹ́sìkì ìgbà tó sì kú gbogbo tó sílẹ̀ gbáyé ó wà ní àríwá kí ló sílẹ̀ agbádá tí máa wọ̀ òkè ìgò àwò ìdí tó ti mọ sí kàwé adúláwà ní ìmọ̀wé pẹ̀lú bàtà ìpínlẹ̀ ogún tó sílẹ̀ ṣùgbọ́n àwọn tí wá ní arógún jẹ́ sílẹ̀ ọ̀dọ̀ láwọn àwọn ìtọ̀hún yẹn tí wọ́n ò bàbá ń dídá ló lọ àdídí nígbà tó jẹ president tó fi lọ tó ibi ilé tàfábà ló wà sí ìfọ́ báyìí nípa nàìjíríà mo wò kán youtube àwọn ló on vacation president ó mú àtàwọn ọmọ ẹgbẹ́ ṣe ká àwọn ọmọ political minister. Ibi tí mo wá lọ gẹ́gẹ́ ní ọ̀rọ̀ Mahmoud kú nínú òwe Ria Aipan. Nígbà kò tẹ́lẹ̀ PDP, èmi wá lọ mọ́ta ní 2013. 1965 2013, how many years? Ẹ̀ẹ́dà kò fẹ́ẹ́ ti máa ẹ̀dá ìjọba mi zero 0135 of 1955. Ọ̀gá yìí pẹ̀lú ẹnìkan wọ́pù 62 years later. Mo wá mú eh, hot plate tá a máa ń pè ní electric cooker. Mo wá kó méjì mo ní mo fẹ́ wo iná mọ́kànlá mo wá ń plọ́ọ̀gì méjèèjì síná lẹ́ẹ̀kan náà mo wá ń wo iná yẹn bóyá yóò ṣẹ́jú kò ṣẹ́jú. iná bá dé lọ́dọ̀ tí wọ́n ń bẹ́ẹ̀ bá plọ́ọ̀gì méjì ẹ̀kú But ask like, ẹ bá wọn lọ àyìn ask like, lédè kò lè ṣẹ̀dọ́ kọ̀rẹ̀tì kó ló ń sọ yìí. Èdè ìlú ni ask like wà láàrin ẹ̀ fi láti ṣáàjì fẹ́ẹ̀tì kò ní ṣáàjì ní ṣáàjì iná ìjọba dé èmi yóò ṣe máa ń gbọ́ ohun yóò ṣáàjì òkú yóò ṣáàjì má ba fẹ́ẹ̀tì jẹ sixty two years later àwa ti ní náà nàìjíríà o a ti ní ECN Electric Corporation of Nigeria kó tó di mẹ́fà ní mẹ́fà tó wá ní ìjọba yí ẹ̀jẹ̀ lè ní wọ́n sọ pé olóògbà àwọn ọkọ̀ mẹ́fà náà olóògbà pé dòní mẹ́fà náà là ń pè wọ́n lórí pé àwọn ọmọ sáàtì ẹ́ ògbò lọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ anábì là ń tírèsì bọ̀ òun sáàbì sọ mo wá dé mọ́kà ní 2013 mo wá ní àwọn ilé tó ga sókè tí wọ́n ń wó búdóńtà tó ní akọ́rọ́ tí ó fi ń gẹ́lẹ̀ ìlẹ̀ mo wá ní òkè bí sẹ́ńsórí gbèdé tí wọ́n gbé sílẹ̀ wọ́n ń wọlé yẹn díẹ̀ díẹ̀ wọ́n ti wọ́n lo wíńdò wọ́n wá ń kọ́ mí tó tún ga jù lọ wọ́n sọ́dá kọ̀ọ̀sì òdodo lọ̀rọ̀ ànábì pé á yá àwọn àlèhùfádọ̀ ọ́sàlà àálà lè á àṣà yàtàtọ̀ wàlú nà tìrìbùjá àwọn lárúbáwá ló wájẹ́ sí kọlu gbogbo kàlífà yìí ha olóko ní tọ́lẹ̀ jùdí ó náà tó tó ayà rẹ̀ lẹ́sí àárín omi ni wọ́n tún lọ kọ́ sí Al-Buruj Khalifa Buruj sálámì sórí tó ṣọ́ àbú àdúgbà ní ó mọ̀ ní ìjẹ̀ nígbà ó máa wá kí o ọ̀gbẹ́ kò ronú lẹ́ẹ̀mejì tó kù sọ́ bàtú béèrè tó kù mọ́ lóun tọ́lọ̀ ń dá yóò kó dápà ní wá báyìí láì wòwé 182 stories. Nẹ́ẹ̀sì lẹ́kọ̀ọ́ tó ń pariwo ẹ̀mí kẹfẹ́ náà àwọn ẹgbẹ́ ẹgbẹ́. Kìlọ̀ àìlá kọ̀níṣà ìlàdóbi kọ́ mẹ́ẹ̀tì ó wá dàbí ilé inú ilẹ̀ dábùlò lẹ́gbẹ̀ẹ́ ìtàn ìlàdó àgbọ̀ sáàrin One kilometer long. ibùsọ̀tọ́ that is 1,000 meters ní ó ti ga sókè àwọn fàájú ní bá àwọn ẹ̀kọ́ nù ẹ̀wọ̀ ọdún tàbí bí ti sọ̀rọ̀ more than 1,400 years ago ẹ̀wọ́n wo gbà tí ń ṣẹlẹ̀ Dubai tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí tí ò 19 àjọ ìfihàn àwọn bàbá wọn ìsàlẹ̀ òkú ni wọ́n máa lọ tí wọ́n máa wá sí àwọn òkú tó òkú tí wọ́n tà wọ́n tó jẹun wọ́n bá lé ẹwà wo jẹun kan Amẹ́ríkà kọ́kọ́ rú ẹ̀ sí technology deploy àbá kò sí ègbó gan àwọn tẹkinọ́lọ́jì tó ṣe sí mọ́kà tó ṣe sí Dubai kò ṣe sí ìlú ara rẹ̀ why they can't afford it their economy will collapse that's just the truth. sáré káwọn dẹ̀ wò ètò ọrọ̀ ajé wọn ó wò yóò wò ní ìsìn gbogbo láwọn èèyàn kọ yẹn ẹ wá wọ ọdún sáà ti ti sọ. nínú àmì ìpín ayé sallallahu alayhi wa alihi wa sallam. ó máa tàbí nìyẹn o ó máa ti ta ní ànábì wa Muhammad tó ọmọ lẹ́yìn ànábì gbogbo. ànábì wa sọ fún wa pé bí mo ti lọ ní ẹ̀sùn ó gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí pé wọ́n béèrè lọ́wọ́ nóòhù lóòjọ́ àrùkìyàmọ̀ ìjọ jíṣẹ́ táwọn èèyàn rẹ̀ wọ́n àbí àtàfẹ́ wọ́n bèèrè lọ́wọ́ àwọn ọmọlẹ́ àwọn èèyàn nóòhù àwọn ìjọ ìjọ yẹn pé ṣé nóòhù jíṣẹ́ fún yín wọ́n kò jíṣẹ́ fáwọn ọlọ́pàá kò jíṣẹ́ ṣe àfihàn rò fáwọn pé ní jìbìtì wọ́n fọwọ́ títí ìgbà náà wọ́n fọwọ́ dèjì wọ́n tún wá daṣọ borí kẹ́lẹ̀ sọ pé àgbọ̀n ọlọ́run àròsì rí ọlọ́run ok anábì inú so jíṣẹ́ yóò lò jíṣẹ́ wọ́n lò jíṣẹ́ pálẹ́lẹ́ẹ̀dẹ̀ yóò àwọn ìjọ anábì lẹ́lẹ́ẹ̀dẹ̀ yóò àwọn ìjọ anábì ní ẹlẹ́ẹ̀dẹ̀ òkú òjíṣẹ́ sallallahu alaihi wa alihi nítakúnú ṣùhádá alàmẹ́bí kẹ́lẹ̀ jẹ́lẹ̀ lórí gbogbo àwọn ẹ̀dá wà rọ̀súùlù ṣàìdàlà àmẹ́bí ní jẹ́ àwọn olórí bá bàbá kọjọ́ náà máa ń sọ̀rọ̀ tí mo máa fi ń parí àgbà ìlú ọlọ́pàá ti fara lẹ́yìn àmì pé alábìyẹ yóò gbà ní ọ̀nà tó bá dà láàrin ra bó bá dà láàrin ra bó bá dà láàrin ra alábìyẹ yóò gbà ní ìgbàyà mi bó bá dà láàrin wá ní àjà ọ̀dà sọ̀rọ̀ ìlà oúnjẹ tó túmọ̀ ní pé alábìyẹ yóò jẹ́ ìwà bákan ẹnìkan àwàdà ló bá nílẹ̀ náà wà bá tí ó pọ́pùlà tó mọ́ ṣe wá nínú kéjẹ́ǹtì níbi ìgbàmìkà ó ní òun láìkì àlọ́dì mú bá jáde sí ẹ̀ olùgbà ó ní gbọ́ ó ní kò ráàyè bọ́rọ̀ ẹ̀ dé ọ̀rọ̀ àwọn ènìyàn sára tó ní òfin mọ́sẹ̀ làwọn lò bá tẹ́gà ní lóòrùn ní akọ̀rẹ́ ọ̀rọ̀ ẹ̀ ọ̀kọ̀rẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yẹn wá ń sọ fún àwọn ọmọ ìjọba pé ó ti ń ju ọ̀pọ̀ léwu torí pé múnsá ti lọ òsí nínú ìjọ múnsá ìjọ àlẹ́bí ló wà tó bá ti jọ ẹ̀ bá nàbí lọ bá múnsá tó sọ pé ó fẹ́ràn jù mí lọ tó bá dọ́dọ̀ múnsá mi ò rí ọ rí nígbà tí èmi ò mẹ́

ó jíṣẹ́ fáwọn èèyàn ìjọ àwọn tàbíwá Muhammad alóore ju ìjọ tí ẹ lọ àwọn aláṣẹ gẹ́gẹ́ àwọn àbíkúntù mọ̀kọ́ ìrọ̀ ọmọ títí báyìí mọ̀kọ̀ mọ́ sí lóòrùn wá ní orí tẹ́bá lọ sínú sọ́lọ́tù àárọ̀ fótò fótò fótò tẹ̀lé àwọn jùlọ àrítù àti ṣe tẹ̀sí rẹ̀ ní sọ́lọ́tù àárọ̀ tí ó ti tó ní fọ́ọ̀lì àdìgbò àbí tẹ̀sílẹ̀ wà nílẹ̀ ìlọ́gbọ̀n tó tó wá tó ṣe tẹ̀sílẹ̀ àárọ̀ lèsì ìlú first and blessed àtọ̀rọ̀ púpọ̀ níwọ̀n bá ìtọ́lọ́ ti wà nínú ìmọ̀ nínú báwọn akọ́ńtẹ̀ sí ìsọ asọ. torí náà ọlọ́niwá kàdá níkàjà àná ogun mẹ́ta wà sàtọ̀ peter gbónú ṣú àdá àlàyé ìṣúra tí wọ́n gbọ́dọ̀ lórí àyà yìí taa bẹ́ẹ̀ ẹlòmíì lè sọ pé kò rí bẹ́ẹ̀ ẹni wa sọ fún wa ní sọ́ọ̀tì lójúmọ́ à yóò àlímù ní sọ kí sọ rọwà ahmed fèrè muslim wà pírímìlì wà bẹ̀rẹ̀jà wà sọ àwọn àlùbáàbí fèrè sọ ní ìlú jáàmì nínú ti ẹni ndị ní báàsù bónú hakeem mo wọ pé ẹ lọ sí ìlú káyìn torí ẹ lè pè An àbíyí látọ̀dọ̀ bàbẹ̀ àjùjẹ́jì ní kọ́ọ̀lù. Bàbá bàbá rẹ̀ ló ń gbọ́, bàmí ìtura ìṣòro òun gbọ́ tí òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ báyìí pé ìnákòmù àpá ìṣèlú bàmẹ́yìn olùwà. ẹ̀yin ìjọ mi àwọn olùdá alábìjọ àwọn ìṣọ̀rọ̀ ẹ kọ̀bí àwọn tó ti lọ látọ̀dá àwọn ìlú wá ń tún kìlò ẹ̀yìn ẹ̀tọ́ tí a ti fi sẹ́wọ̀n kìlò léde a ń tún kọ́ ìlú mà. tàbí ẹ̀yìn ẹgbẹ̀yìn nínú àwọn ìjọ tí ń bọ̀ tó jẹ́ àádọ́rin tó ń gbé yẹn ẹ̀yìn wà á sọ̀rọ̀ mọ́ à ẹ̀yìn tẹ́ bá kan lé jùlọ àwọn ìjọ alàgbọ́n lọ́dọ̀ ọgbọ́n wà ń yà sùrì níbi lọ́dọ̀ sùrì níbi ó ní àlọ́dún sàbí ànàbí yà sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sán yà kún ìkọ́ òun ìjà ó ló sọ ànàbí sọ nípa ayà ọlọ́run tó sọ pé kún tó tó lùkọ́ yọ̀ ó pé àdóbi ní antum tẹ̀sí mọ́ọ̀nà sàbẹ̀rin na ọmọ ilé ìlọ sí wà fáìtì ní. ẹ̀yin nìkan àwọn ìjọ tí tí ń bọ̀ táwọn ànábì ọ̀rọ̀ tó jẹ́ àádọ́rin sábàkàlẹ̀ ní èjì sẹ́mùtì à ń so ọ̀yẹ̀wò ha wàhákùrọ̀mù ha àlùmọ́ ẹ̀yin lọ lóore jù nínú wa ẹ̀rẹ̀ lápòlẹ̀ jù lọ́lọ́mọ̀ ولأن رسول الله صلى الله عليه وسلم خير رسله ìgbà tí ò sí ẹgbẹ́ nígbà àlùwà Muhammad lórí orí ìjùmọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá látàrọ̀mà àtàkùnà ọmọtìwú ọjọ́rọ̀lẹ́wò mà kò sí ẹ̀mọ́ ń bẹ̀ nígbà náà wípé ìjọ ànábì náà lórí orí ìjù tó dáa ju lọ́jọ́ sí lọ torí pé òun náà ló dáa ju lọ́jọ́ bá ní àwọn àlọ́lẹ̀ sí lọ. tó mọ̀ lẹ́yìn náà yọ ọlọ́pàá فمن هو محمد صلى الله عليه وسلم ṣe fọ́ìtò kòrò ìkọlù ní. Gbogbo àwọn àjọ títí ń bọ̀ pẹ̀lú náà sàwọn èèyàn títí ń bọ̀ ọgọ́rùn-ún ọdún tèmi àdúgbò tèmi ló dáa jù. Tún mẹ̀lẹ̀ ní ìnáyàdó ìnáwó lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn. Tún mẹ̀lẹ̀ ní ìnáyàdó ìnáwó lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn. Bàbá bá sàlàyé gbólóhùn tó tún tẹ̀lé والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم حديث يوسف جاتي Àlọ́bí ní bàbá àwọn ọdún tó dáa jù lé tó wọ́n bẹ̀ ten of century in century tó wà lọ́bí wà bẹ̀ century àwọn òyìn àwọn sọ̀rọ̀ àbàtà. Rọ̀wá ìlú Bọ́ọ̀lù wa Mùsùlùmí náà àti ìjà Abdullahi bin Mas'ud فإذا كانت أمته أو فإذا كانت أمة محمد خير لأمتي ونبي صلى الله عليه وآله وسلم خير لخلقه فأصحابه خير أصحابه الأشهر láti premises lákọ́lé yẹn tó bá jẹ́ kí ànábì lólóore jù ló dáa ju ọmọ ànábì ọlọ́run tí bọ̀ ìjọ tó dájú ìjọ mùsùlùmí a jẹ́ wípé àwọn ọmọlẹ́yìn ànábì náà yóò ṣe kí ni yóò lóore jù gbogbo àwọn ọmọlẹ́yìn لأجل ذلك يقول الشيخ ابن عثيمين رحمه الله في شرحه للعقيدة الواسطية شيخ الإسلام ابن عثيمين bàbá عثيمين رحمه الله bàbá ti jáde láyé wọ́n ṣe sí àkàn sáńpẹ̀ ní sẹ́rù àkídá sí àwàfẹ́síyà tí a rí àkídá sí àkídá àlùwàfẹ́síyà ṣéèkì ìsẹ́nu ìṣẹ́lẹ̀ àlùwàfọ́ wọ́n máa lọ sí ìlú kan sáńpẹ̀ ní wàásì àwọn ará àfẹ́ wa ń béèrè pé kí ni irú ìgbàgbọ́ wo ló yẹ kí mùsùlùmí ó kú wọ́n wá kọ síra yẹn ní èsì fún àwọn ará àdúgbò jẹ́tù àbá àbúbákì ìjà mìíràn alùjẹ̀dá ìlú náà ṣe láwọn kan mínírààjì fún àwọn ará àdúgbò táwọn lọ ṣe wá àdújẹjẹ ẹ wọn kọ bí àkan tí ó jẹ mínírààjì táwọn ọmọ tẹ̀lé ni wọ́n fi pè ní mínírààjì the muslim the methodology of the muslim ẹ gbà á ẹ máa tẹ̀lé wèé tẹ́lẹ̀ òfin ní àwọn onímọ̀ tó kù lè ṣàgbéyẹ̀wò rẹ̀ iṣẹ́ àwọn àbáàmì ẹ̀ àmọ́ àbáàmì tó bá ti dé ìlú kan tó rí tẹ́sí òye wọn yóò lọ́mọ ìwọ̀n jìbìjì kò ní ṣàlàyé ẹ̀sìn sẹ́ni àwọn àgbà ẹgbẹ́ wà lóko làkójú ẹbá mi ní ojú ti là lóko láyà mi táwọn àbá kan bá dé omi àwọn àbá ti dé o wọn aláwọ̀ fẹ́ ṣe ní ewu bẹ́ẹ̀ lọ́bọ̀ àárín gbùngbùn ìlú yẹn ọ̀rẹ́ abẹ́ wọ́n wà ní sọ́ra tí wọ́n ṣàdúrà lóko ó pẹ̀lú bẹ́ẹ̀ bá ṣe ní sí nílẹ̀ yìí

tàbí tí a ti ẹ̀rọ ìlú yóò kó abẹ́rẹ́ ẹ̀ tàbí tó ní alókìrì ìbú tó bá ṣú ọ̀gbà ọ̀gbà ẹ̀wọ̀gbà alágbẹ̀rẹ̀ orí ìbò ní wọ́n rí láàyè àmẹ́yàn tó lọ wọn yà bá ní áàlù tó ti gbé ọgbẹ̀ ìlú tí tó wá yẹ́ ìfúnṣe máa máa bá súnà lóbi wọ́n lọ́wọ́ àti ìrìnàlẹ̀ hàmdàlélá Nàìjíríà tó bá ti lè gbọ́ ní àdá àgbàdá rẹ̀, ìjọ kejì ló ti àbá lọ. Tó bẹ́ẹ̀ gbọ́ ní àdá àgbàdá àbá lọ ni. Tàbí àwọn tó ti mú sí ìgbàlúkẹ́ ẹ̀rọ àti àgbò tó ẹ̀yẹ́ bí wọ́n ti ìṣẹ̀lẹ̀ ń lo àyè arákùnrin gbogbo kárí máa ń ní ìlú tó sojú ní pọ̀ ìgbà tó ń jẹ sàbí láàárẹ̀ tó sojú ní ìlú bá a ṣe ṣe tẹ̀lé ìdáàbò tó lọ sí ìlú tó kó ìlú yọ nígbà tó ń ṣe ìṣẹ́ pé tí mo rí pọ̀ ṣùgbọ́n máa fi ní sọ bí àwọn ìṣẹ́ kọ̀ọ̀kan lápá àbíjẹ́ ìlú ní ìṣàlá máa ṣe central mosque wáyé wọ́n á sọ pé gbogbo ẹni ojú ń dùn sí ọ̀gá yìí ẹ̀rọ ọlọ́run ti ṣe ṣùgbọ́nàlá tọ́lọ̀bá ní orí jẹ́ àlájú ìṣojú ìrìnà ní ilé pẹ̀lú padà àpọ̀padà rẹ̀ ìrẹ̀ mú nílùú kan ó wá lọ́wọ́ lájú orí mà náà ó wà nù mọ́ iṣẹ́ ìtàwọn olùkan wà bí ẹ̀yìn láì wọ́n jókòó sí bẹ́ẹ̀ báyẹn ṣojú báyìí ó ta kiri lọ lójú èmi

wọ́n bá ní wọ́n ti rí wọn èmi tún béèrè lọ́wọ́ pé ti rí wọn ó láwọn orí ní ṣùgbọ́n ó ló ti sọ fáwọn lẹ́yìn pé tó bá ní kí leléyìí káwọn sọ pé dúdú kí lélé ìkùnkùn aṣọ yẹn tó mú yẹn àwọn èèyàn wọn ó sọ fún wa wọn ní bí orílẹ̀ èdè àti tó ń sọ fún báwọn bá sọ lójú òun bá I interviewed the man, unfortunately I could not identify that man ní ìlànà orúkọ ẹ̀. Ó sì méjì náà tí mo fi lóra lóríbà ni. Ṣé lóríbà náà ẹnu mi ò sí tọrọ tó báyìí. Tí bá ní kí n sọ́gbà àwọn kan wà tó lè gbà mí lẹ́nu sọ̀rọ̀ ní ìdí ìran gbàgbé ò sí ìtọ́jú. Àgbẹ̀ ní ìpínlẹ̀ bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan sí mi yóò wo àgbẹ̀ pé bàbá mi máa lọ sí ọmọ tó náà yóò wà lánà bí o ṣe lélẹ̀ ló ó náà ló sọ bẹ́ẹ̀ làwọn ti sọ bẹ́ẹ̀ máa ń lọ ó gba owó gidi tó àánú aláàjì ìbọn ní kọ́lọ̀ fún ìṣòro ẹni wọ́n wá sọ fún mi wípé ó fẹ́ forúkọ àwọn jẹ́ tó láwọn àwọn ṣe rí ní àwọn òpólódodo àwọn kan bí ìjà òkẹ́gbẹ́ ẹni yìí máa ṣe wọ́n náà wọ́n bẹ̀rẹ̀ tó wọ́n rò pé wọ́n àwọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ní wọ́n ń tẹ́sí máa ń fi òǹgbà kan mú ní eré àlòdó yẹn wọ́n sọ fún mi wọ́n lọ́wọ́ sí ẹ̀yìn ìlú. èmi wá fún ìtajú máa yẹ gẹ́gẹ́ mọ́ rántí báyìí wà láì wo rántí máa yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ìgbà tó dé mo tó kò dé yẹ wọ́n á ní báwo ni ó ní à ah, ní Pakistan ní India kìíní kan ló ń ṣe kí ó wá ní ojú mi ojú mi I was not astonished kò bí àmì pé mo kú èyàn gidi dé mo já àwọn òfin pẹ̀lẹ́ o kó bá sọ lára ìrìnkọ̀ rẹ̀ jù ìfọ̀ àṣọ nígbà kan nígbà yóò kọ́ ní ìlànà. والليس الاسم بالله جرى إن تلك على هذا عشر sa ɗan yau ba za ta wallahi tare wannan kiri da barawo kan ma ake aiki a wurin da ya yi ba a jafi mobi sa ɗan mobi ba barawo o da ni ki jaba wannan barawo kira a yi mo kira a ta min ka ka aka ba ike ake a jafi mobi bẹ́ẹ̀ ni lágbá tó sọ ọ́ fi jẹ́lẹ̀ fi jẹ́lẹ̀ kò máa kéwù kankan. and interview him personally. Then, oh, Lord, go shall over. Lord, go shall over. Lord, go shall over. Lord, go shall over. Lord, go àwọn sàábà wọn, àwọn ọ̀rọ̀ tí bàbá ló gbé Hùsẹ́nì wa ṣe ṣẹ́rù àṣẹ́rù ìyẹn àlàyé tí ó àkíyá sí wà ìbíyà. Àtúbọ̀lù wọ̀ sí àná ìlú kan ni wá sí. Nínú ìtẹ́ni àlọ́ ọbẹ̀, wọ́n wá ṣàlàyé ẹ̀sìn ó ṣe wá àgbọn. Kọ ìwé ìtàn tó ló wá ṣàlàyé ìgbàgbọ́ kò sí ló yẹ kó ṣe rí. Ó wá yí àwọn èèyàn yẹn tó tó ìgbàgbọ́ àwọn òkọ̀ rẹ̀. Kọ̀wé irú ìgbàgbọ́ tó yẹ ká ní òun ló kọ fún wọn, ó tún sọ fún bàbá Jàbírì Jàbá ìlú tó náà kọ síláàtì mọ́sí tó lè gbé àwọn aráàlú yẹn àti bá tẹ́sù nàìjíríà àti nàìjíríà tó jẹ́ ní àtúntò ọ̀hún. kí mo fẹ́ sọ mẹ́ ní pé ìtọ́ agbẹ́mi lọ ni pé àwọn àfáà ní ìdíbí tí wọ́n bá lo oko kàkà kí wọ́n lọ kó àwọn èèyàn lẹ́sìn wọ́n lọ jù wọ́n jìbìtì níbi tẹ́sì òṣìṣẹ́ wọn àwọn ìmùsùlùmí àkàkà kí wọ́n mọ̀ lu jìbìtì wọ́n lọ olóbi gbogbo ìtọ̀yẹ̀tọ̀ lórí tí ó ní ní pẹ̀lú ilé àwọn àlàyé ìran tọ́tọ̀ ọ̀fẹ́ ṣe practical application so that ìwọ mùsùlùmí ò ní gbà kan jẹ́ òde wà safe èmi lọ sí oko ọ̀rìn ṣé ìjẹ̀ṣà ṣùgbọ́n ń jà tẹ̀lé àwọn òbí àtàwọn ìjẹ̀ṣà ṣúlà ti ká ìjẹ̀ṣà ṣùgbọ́n ń bẹ̀ ẹ̀wọ̀n sí àná mo sọ orun méjì àti mẹ́ta ń bẹ̀ ó ní tó mú wa lọ́ọ̀bẹ̀ àti lójú ìgbà nínú àpẹ ewúrẹ́ àti tán bá gbòòrò yàwọn pé problem jẹ ìpa ọ̀rọ̀ mọ́ṣáláṣí wọ́n kọ́ mọ́ṣáláṣí yẹn mọ́ṣáláṣí tó dáa tó ń gbòòrò ní nọ́mbà ṣùgbọ́n ṣàìkó òfẹ́ tí wọ́n rí irun kí bẹ́ẹ̀ ó dá wà láàlẹ́ ọ̀rọ̀ yẹn bẹ̀ iṣu akayé yẹn ẹni lọ́bẹ̀ ẹrù mélòó ni mo kó wálé lèlé pé màá rẹ̀ rí àbá mọ́kẹ́nú ẹlòmíì wá fún mi lórógbó mẹ́ta àsìkò yẹn lórógbó tà tó yẹ kó fún mi ní orógbó rọ́bà àkàn kíkẹ́ lọ́ta bóró mẹ́ta ẹnìkan tẹ̀ fún mi lórógbó tó tó bíi méje ṣùgbọ́n gbogbo ẹ̀yẹ ó lọ ṣá èyí tó ti bàjẹ́ ńbẹ̀ ló kó fún mi èyí tó dán yẹn kò fún mi. ẹ̀ẹ́dọ́rọ̀ mi yé àbá mọ́tẹ́mú ìpínlẹ̀ ọ̀rọ̀ náà ẹsẹ̀ kìíní kan ara ahun bá àjàlàyé lánàá ó dẹ̀bù ní gbogbo wá dárúkọ oko yìí ìgbà tó sọ àwọn ọ̀rọ̀ ó dẹ̀jọ àwọn ará àdúgbò ẹjẹ náà dúró ó dẹ̀bù ya mo mí ìjẹ̀ mo mí ìjẹ̀ kíra wo kí ìlú oko yẹn mi ò lè jẹ́ tán mọ̀mọ́ tí wọ́n fún wa ìbá ìmọ̀ sí wọ́n tọ́jú wa bẹ̀ gan mọ̀mọ́ yẹn tó bá jẹ́ ọba jẹ́ ẹ̀rẹ́ yìí débi ó sún ní ní ilé jẹ́ pọ̀mọ́ ayé oko ayé àjẹ́ rọrùn àrùbá kéṣeré mọ̀mọ́ yẹn ó tóbi gidi gan kó fún mi jẹ́ kí n jáde ọjọ́ fi ṣe bẹ̀ ó sún gan àwọn ṣáà ìlú ìṣègùn ìṣàkóso ṣùgbọ́n tí mo sọ sí ojúṣe àwọn àfáà ní láti lọ tọ́ àwọn èèyàn sọ́nà àti bukẹ̀ ọ̀nà mọ́sílọ́sọ̀ wọ́n wá mọ́ bàbá ṣe wá sí èmi àtàbúrọ̀ ńlá wọ́n mọ̀ sọ ní alọ́bẹ̀ tí ọ̀tẹ̀ lé mi lọ ìwọ́n kọ́ ẹ̀lọ́ lẹ́sà ìtàbá bẹ́ẹ̀ lọ bọ̀ sí máa yẹ ìwọ́n gbé bá jáde ìjẹ́ wà gbé ní ẹ̀mí ó gbé mọ́tò tó yẹ ẹ̀rù bá kò pọ́dọ̀ ló pọ̀ jù báyìí torí àsìkò ibi tí wọ́n lò mẹ́ oníkó kíṣe àwọn àfáàní láti lọ tún àwọn èèyàn sọ́nà láti káàdì tí wọ́n bá wà kèṣe láti lọ́nà wọ́n ní ìtorí fẹ́ tí wọ́n ti fẹ́ràn wa wọ́n fẹ́ràn ẹ̀sìn gẹ́gẹ́ bí mo sọ ní ìjẹta pé tí èèyàn bá fẹ́ràn ní ọ́n sí ìlú jìbìtì ọmọ wa jẹ́ ká lo ẹ̀sìn tí wọ́n nífẹ̀ẹ́ sí yẹn láti ìlú wọn jìbìtì abáàlú ń gbé dáhùn yẹn àwọn èèyàn fẹ́ ká lo àwọn jìbìtì

وامن فإذا نضبط بعلم وبصيرة وإنصاف في مآسل الكون وما أعطاهم الله من الفضائل علمت يقينا أنهم خير خير الخلق بعد الأنبياء فهم خير خير من الحواريين وأصحاب عيسى وخير من النقباء نقباء أصحاب موسى وخير من الذين آمنوا مع نوح ومع هود وغيره لا يوجد أحد في اتباع الأنبياء أفضل أفضل من الصحابة رضي الله عنهم والأمر في هذا ضائع معلوم بقوله تعالى كنتم خير أمة أخرجت للناس وخيرنا أصحاب وخيرنا أصحاب أصحابه رضي الله عنه ولعن النبي صلى الله عليه وآله وسلم خير الخلق فأصحابه خير لأصحابه بما شكل ما تتوارى وعبان سبيل عيسى تنزل تولي عافية العبارة والضلاع bàbá òṣèré mìíràn ní tó bá wòye pẹ̀lú ìmọ̀ kìí ṣe pẹ̀lú àìsàn kan o ìjọba ni wọ́n náà wòye sí àwọn onímọ̀ ní ẹni owó ìlú ìlànà ìṣẹ́ wà àríwáàlìkùn àlìsìnàtìkùn ìdáríkà láyà sí lèlè áàlì mìí bí mo bẹ́ lónìí ọlọ́run nínú àmì ohun ọlọ́run ó ní pé kọ́lákọ̀ọ́lọ́kùn no kọ́lùkù sàmọ̀ wáàtù aláàtù ìṣẹ̀dá sánmà àtìlẹ̀ ọlọ́run nínú àmì ohun àti ahọ́n yín tó yàtọ̀ síra ahọ́n èdè yín tí ò bára mu àti àwọ̀ yín ọlọ́run eléyìí àmì bẹ́ẹ̀ fún àwọn olùmọ̀ àwọn onímọ̀ kékeré àwọn wẹ́lí kọ́ọ̀tù tó wà yunifásitì linguistics àtúnṣe kọ́ọ̀tù yẹn ọ̀rọ̀ yóò tètè lé wọn àwọn tó ṣe linguistics wọ́n ṣe language bí english kò sọ́mọ́ tó lè dá ó ṣe ní dáadáa ẹran títà tí mo bẹ̀rẹ̀ lé phonetics and phonology ní ìyàtọ̀ arabic làbá ṣe àbára sọ arabic phonology ó sọ arabic phonetics ó wá ń ṣe pẹ̀lú yìí báyìí nà fún mà ní ìrọ̀lẹ́ lọ́sùn lórí ẹjọ́ ọdún wọ́n ṣàlàyé máa gbé ìjú ọ̀tọ̀fẹ́sọ̀ ẹ̀ṣẹ́ lúgà anything language is same ṣẹbàrẹ́ sórí the Arabic PhD ó ti ju ó jù lọ́gàn lọ́dọ̀ tèmi ẹni tó ṣe english page ni torí pé ó máa ṣe mùkọ́rọ́ náà ó máa ṣe comparative studies gbogbo àtọ́lẹ̀ ṣe english yìí lẹ́yìn english àdèdè ní wọn ò gbọ́n kankan àwọn arabic àwọn gbọ́ english wọn gbọ́ arabic wọ́n tún gbédè ìlú wọn ó dàbí àwọn tó ṣe history àti international studies tí wọ́n bá ka account of ibn Battuta tí wọ́n bá ka account of uh, àbá tó sínú ìṣá wọ́n fẹ́ ka àkáǹtì lórúkọ àbá yìí sínú kọ̀lìdùn they are going to read translated works of the orientalist ṣùgbọ́n àwọn skọ́là mùsùlùmí dájá àfà they will be reading their work directly so ẹ̀rọ fáwọn yẹn bá commit àwọn òní commit it. they are reading from primary source àwọn professor phd or phd arabic ní àwọn secondary source. If you want to know about the political thought of Imam Suyuti, for example, so that in my case you will be reading translated works. Ó dàtí wà ní ìtọ́sẹ̀ torí pé interest àwọn tó translate yẹn what wọ́n translate it. And there are so many things that kò sáàyè ìfẹ́ wo ṣe sọ pé ọ̀rẹ́ òtún máa lọ. Lọ́nà kan ṣe wà bá ṣe mí ní tó bá they wò pẹ̀lú ìmọ̀ ẹ tó lè wo nǹkan lo ní wàtà sí ìrọ̀kù kí la lè translate ìgbà mìíràn ìwòye english ló jẹ wá and pondering to bá ponder wà in fact and justice ìṣedéédé ló fi wò that is objectivity in research when you look at it with objectivity tí màá fi lè kọ́ òun nípa àwọn oore dáadáa tó ń bẹ fún àwọn ìjọ kọ̀ọ̀kan wà máa àtọ́ ọmọlọ nílẹ̀ pàtọ́ọ̀nì àti gọ́lọ̀ fún wọn nínú ọlá jùlọ àyíǹta wà á mọ̀ yẹ kí iná sátẹ́nìtì wà á mọ̀ pẹ̀lú àmọ̀dájú pé anahum pé àwọn sàábé kọ́ èrò lè kọ́ ìkì àwọn ọjà jù gbogbo ẹ̀dá bá àjàdà àfìyà lẹ́yìn àwọn àlejò ọlọ́run wọ́n tó orin nínàdà àwọn ìrìnzà ọmọ lẹ́yìn jésù lọ ọ̀gbá ìrìnzà wà bẹ́ẹ̀rù nínàdà ọ̀gbá ọ̀gbá ìmọ̀ǹfà wọ́n tó orin ju àwọn ìjòyè tí wọ́n yà láyé mú bá lọ bẹ́ẹ̀rù nínàdà ìdínà àmọ̀nù máa nọ́ọ̀hìn àtúndàgbọ́ pẹ̀lú àti ìlú jọ́nà àwọn tàbẹ́lẹ̀ orin jù lọ kí àtúrà ilẹ̀ àbíyá ní àwọn tí ó ń tẹ̀ láwọn ànábì ọ̀rọ̀ tó ṣáájú ànábì Muhammad sọ̀rọ̀ bá àrùn ọ̀sán àbùdọ́lá nílẹ̀ sàáhà tí wọ́n lóore ju àwọn sàábé lọ lọ́dí àbọ̀ àyùn àjùmáyìn wà láàbùrù fi àdà lórí ọ̀rọ̀ nípa ń sọ yóò rújú ó hàn màálù ìjọba àti mọ̀nì ìkọ́lù ìtàlá torí ayé àbábíkà lápá rẹ̀ pé kúntùn fẹ́ ẹ̀yìn ẹ̀dá jùlọ gbogbo ìjọba àti ilẹ̀ torí náà wà pẹ́yì ìrìnà sàábà rọ̀bí aláàmì àwọn tó dáa jù wá ní gbogbo wa làwọn sàábé lè ánìyàn wà lè ánìyàn bí lọ́lá kúrò this additional evidence sufficient proof hmm? bá sọ mẹ́ta sí proof wọ́n á bẹ̀rẹ̀ sufficient proof wọ́n á ní àti gbogbo ẹ̀dá فأصحابه إلا يقول هو ملاني لخير الأصحاب بلا شك àwọn yóò lóore ju gbogbo àwọn àtẹ̀lé ànábì lóore ju ànábì lọ ó dàtọ́ àwọn àtẹ̀lé awọn wọ́n lóore ju àtẹ̀lé àwọn ànábì lọ this is just logic you lay your premises then you get your conclusion ẹ̀yọ́ mẹ́ńtẹ́s tù àtẹ̀lé ẹ̀sán tó ẹ̀gbọ́n ní kọ́ńtọ́jì káàdì tó àwọn tíṣà ní ìmọ̀ ẹ̀dọ́jì ẹ̀ wọn kọ́ wá bàbá wà lẹ́yìn ṣúrú ọlọ́jọ́ kó ti kó ká lọ YouTube tó bá rẹ̀ wá sí àtọ́nà lọ́jíká ìrìnlẹ̀ ó mọ jẹ́ kó yẹ̀yìn ó pé èmi gan ọbẹ̀ tírí tírí ọbẹ̀ lẹ́kùn tí ọbẹ̀ lẹ́kùn bá ti wá ìṣojú nínú mathematics yìí lọ́jíká ìrìnlẹ̀ ó ti kù àwọn ilé ìlọ ní ọlọ́run ṣàlùwà hádà ọlọ́run tààlà àìlẹ̀mú kọ́lọ̀ gbogbo adúgbẹ́sí ìfarabalẹ̀ yìí ń júwe pé ẹ̀sán wáyé

epo ìyá náà ọlọ́run ní ló ń fẹ́ lórí bí epo bá ti jẹ ó ti epo yẹn nílé epo yẹn ní ti títì bá o pẹ̀lú òkú ọlọ́run ọwọ́ ẹ̀ ó ti máa lókè àwọn ọmọ àwọn ìyókù náà tí wọ́n bẹ́ ṣe dáadáa ọlọ́pọ̀ fún wa ṣe àwọn àyókù tá bẹ́ ṣe dáadáa ọlọ́pọ̀ wa ṣe wọ́n bá náà ti lọ́pọ̀ ìdílé àtọ̀nà wà fún àtọ̀ọ̀kì àtọ̀nà tààkìnà àbábàná ṣùgbọ́n àkàtọ̀ ọdún àmì àmì aṣáájú aláìláàlá àtà àtà kúrúbà wà kìí